láti wá dalẹ̀ yìí. kí ló sọ lẹ́nu tí ó dùn lẹ́nu jọ torí tọlọ́run ní ọjọ́ kìíní àná nígbà tẹ́mi sọ ọ̀rọ̀ orí ọmọ tó fọmọ wáyé tí mo ní kó mú òun kó mú wálé kí ló fi dá lóhùn. I thought you were pretending. You thought I was pretending. Now you know I am not. Ọlá ti ń gbé àwọn ìgbésẹ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o tí ò dẹ̀ dùn mọ́ àwa méjèèjì nínú. Ọlá ti fẹ́ fẹ́ ìyàwó kẹta. Ṣé rí i pé ogun pé afẹ́múyọ̀ wálé ni àwọn yọ̀ wálé? Ẹ jẹ́ kó ṣì wà ń tàn dé. Ìwọ náà mo mọ̀ pé oyún wà torí ọmọ kì í bá ìpele ìyá ẹ̀ kó ṣaṣẹdá. tó bá wù wọn tẹ̀lé wọn kó lọ tọrọ owó a jẹ́ kó yé ẹ pé ẹrú ní ráǹkì bóyá dírẹ́fà ló ní ráǹkì nínú ilé o bóyá ògì tí wọ́n lásán ni bàá mọ̀. jọ ṣé mo kẹ́ ẹ ni. wo ọ̀gbẹ́ni ohun tẹ̀mí fẹ́ ni mo sọ yẹn má bá mi sọ wọ́n máa tẹ̀jẹ̀ fún ẹ o. ilé mi sọ kọ́kọ́ fún yín ẹ fílẹ̀ o èmi mo ní mo rí tí mo mú wá bá yín èmi mẹ̀lẹ́ tún sọ pé mi ò nídìí ẹ̀ mọ́ ṣé lẹ́yìn tí mo ṣẹ̀ rí sìn. Hmm. ẹja ńlá tí mo ṣẹ̀ gbé sìn ẹja big fish tí mo ṣẹ̀ gbé dání sìn bá mi hmm. ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó pọ̀ o. gbogbo ẹ̀yin tẹ́ ń baṣẹ́ olúwa jẹ́ tẹ́ ẹ̀ ń jẹ́ kó máa sọ àwọn ojúlówó wòlíì lẹ́nu ẹ̀yin ìrọ̀lọ́run rè. fún ìlọ́pẹ̀ mi ni fún àwọn ọmọ ní road information àti jẹun ó lè má yìí sí fún mi ìgbà àti pa èèyàn ó wí sí màá fi. sílẹ̀ o òun lórí tó lòun fẹ́ tó bá dẹ̀ tí lòun ò fẹ́ mọ́ kò sí nǹkan kan ṣe sí ẹ fi oyin Kọ́sọ́lá sílẹ̀. ẹ ti believe pé mi ò lówó lọ́wọ́ wípé ẹ lè fún ọmọ yín lẹ́ni tó lówó jù mí lọ àbí ó kẹ́ ti rò mí pin ẹ mọ tẹ́mi náà lè dà lọ́jọ́ lánàá. okay this is this is really funny nǹkan tó ń sọ báyìí ni pé àwọn èèyàn kó bọ̀ wọ́n kó àdá and with this your tiny body you were able to chase them back is that what you are saying. ilé ètò ìjùlọ làwọn olówó yìí oníṣègùn tó ń ṣiṣẹ́ fún wọn tọ́lọ̀ ń gbà àgbàdúrà wọn tí wọ́n bá wá ti pè wọ́n pé àwọn fẹ́ rí ẹ o kó o wá gbogbo èrò wọn pé èyí sì kò fẹ́ tọrọ owó. kí ni ń ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ náà ọpọlọ yìí ń ṣiṣẹ́ so ìgbà kan ni ọpọlọ yẹn ń ṣiṣẹ́ omi ìpọ́pọ̀lẹ̀ yóò padà ṣiṣẹ́ dáadáa. àbọ̀mí ọpọlọ mi yìí wà ń bẹ. kí ló kí ló ń fa ọkọ yín tí mi ṣe gbóró nǹkan bẹ́yẹn bí kò sí wípé eré ọmọ